ẹ̀yin ènìyàn wa a kí wa wípé a kú dédé àsìkò yìí o ẹ̀yin lólùfẹ́ wa ní orí ìkànnì wa níbí ṣé ẹ bá wa wo bọ̀dá wa tó wà ní ẹ̀gbẹ́ wa hmm. àwọn èèyàn máa wò wípé ah tátí ni àjàkẹ́ gbé sẹ́gbẹ́ yìí bọ̀dá wa nìyẹn bọ̀dá wa olórí ẹbí bọ̀dá múmúnì lẹ̀ ń wò yẹn bọ̀dá múmúnì náà wọ́n ti jáde síta báyìí láti wá bẹ gbogbo àwọn tí àwọn ti ṣẹ̀ táwọn ti sọ̀rọ̀ sí ní ìdí kan tàbí èkejì wọ́n ní pàápàá jùlọ gbogbo oníṣẹ̀ṣe ẹ́ ṣé gbọ́dọ̀ mímú ni ẹ lè bẹ àwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ ti bú ah, Ṣàngó kò ṣiṣẹ́ Ọya kò ṣiṣẹ́ Ọbàtálá kò ṣiṣẹ́ kò sí nǹkan tí bọ̀dà múmú ni ò tí ì sọ. wọ́n ní kí ni wọ́n gbé sọ́wọ́ ẹ ẹ pẹ̀lẹ́ ti yín ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ̀ náwó ẹ̀ nọ́ra tẹ́ ẹ ní ẹ gba lọ́ọ̀yà fáwọn wọ́n ní ẹ kú ìnáwó ẹ kú àṣedànù ẹ tẹ bá wo fọ́nrán wọn eléyìí tí wọ́n ṣe kọjá àwọn ọ̀rọ̀ tí bọ̀dà múmúni sọ nìyẹn o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bọ̀dà múmúni lẹ́yìn ìgbà tí ṣẹ́ṣẹ́ àwọ àwòrán ẹ̀ dáadáa wọ́n ti <laughs> wọ́n ti jẹ́jẹ́ fún bọ̀dà múmúni wí pé bọ̀dà múmúni bẹ́ẹ̀ ṣe wòwọ́ yẹn àwọn ní incoming alhaji màá já yín sí ẹ̀yin olólùfẹ́ wa ní orí ìkànnì wa níbí màá já yín sí màá gbé yín débẹ̀ màá gbé yín tìràbàyè ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tí ì bọ́ ọ̀rọ̀ débẹ̀ báyìí bọ̀dà mú mi tẹ́ ẹ wò yẹn ikán mi àlàjì ni ṣùgbọ́n ẹni pé wọ́n ti pàwọ̀dà wọn ò wà àǹkàrà mọ́ ò <laughs> wà àǹkàrà ò jẹsẹ̀ mọ́ wọ́n ti wọ funfun lẹ́yẹ ń ṣu ẹ̀rí mi náà ni <laughs> wọ́n dàbí àwọn ará ará Saudi bọ̀dà mú mi dàbí àwọn ará Saudi ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n náwọn jáde wá wọ́n náwọn wá bẹ̀bẹ̀ wọ́n ní àwọn onígbọ̀wọ́ wọ́n ní bí awo ò bá gbáwo ní ìgbọ̀wọ́ wọn náà wá tẹ awo àfàyà wọ́n ní báyìí àwọn wá bẹ̀bẹ̀ wọ́n láwọn wá bẹ̀bẹ̀ nítorí pé kí ló fa ìdí ẹ̀bẹ̀ táwọn wá bẹ̀ wọ́n náà náà ní ẹ̀sùn tuntun eléyìí tí wọ́n gbé jáde fún Tani Olohun lórí Kùránì jíjó ṣe bí à ń sọ fún yín lọ́jọ́ kìíní àná pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí ìyá yín ti bẹ̀ tẹ́yìn náà ti bẹ̀ ẹ ti wá ń sọ báyìí wípé kí gbogbo àwọn oníṣẹ̀ṣe kí wọ́n parapọ̀ mọ́ gbogbo mọ̀lẹ́bí yín kí wọ́n parapọ̀ mọ́ gbogbo àwọn ẹ̀bẹ̀ tẹ́ ẹ̀ ń bẹ̀ látọ̀yọ̀ ọjọ́ yìí wípé kẹ́ ẹ ti padà wá lọ sí. kékúrá wọ́n ní òkè kúrá ló kàn báyìí táwọn ti fẹ́ lọ bẹ̀bẹ̀ pé kí gbogbo oníṣẹ̀ṣe kí wọ́n jọ wọ́n já káwọn parapọ̀ lórí ọ̀rọ̀ ta ni ọlọ́run yìí káwọn jọ bẹ̀bẹ̀ wípé ẹ̀bẹ̀ tí àwọn mọ̀lẹ́bí bẹ̀ àti ẹ̀bẹ̀ tí ìyá wọn bẹ̀ wọ́n ní kò tó wọ́n ní ọ̀rọ̀ yìí pẹ̀lú kùránì tí wọ́n gbé síta ẹ̀sùn tí wọ́n gbé síta pé ta ni jó kùránì ṣàpò òní fresh case tó wà ń tà báyìí ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ má yẹgi tí bá yín sọ gbogbo ẹ̀ tán ẹ jẹ́ kí bàbá wa bàbá wọn náà olórí ẹbí bàbá náà lólórí ẹbí bàbá wa bọ̀dá múmúnì bọ̀dá mọ́mọ́nì olórí ẹbí ẹ wa ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ hmm, nǹkan tó lè mú yín tẹ́ fi lè wọ funfun tẹ́ ti dàbá àwọn ará Saudi tẹ́ ní ẹ̀bẹ̀ ló ti wá padà já sí wípé àwọn bẹ gbogbo oníṣẹ̀ṣe ẹ bá gbóhùn sókè ká gbọ́ àlàyé lẹ́nu yín o ẹ ṣé o ẹ bá gbóhùn sókè bọ̀dá mọ́mọ́. orúkọ mi ò yí padà Abdulmumin Adébọlá olórí ilé ìdílé tí àmì Adébọlá ti ilé sọpọtọ òkè olóògùn ní ìlú Ìbàdàn wá ní sí orí ẹ̀rọ ayélujára àkọ́kọ́ yìí nítorí àwọn yorùbá bọ̀ wọn ní tí nọ́ọ̀bà ti tàn lásọ ẹ̀yọ̀ kì í tán ní ìkànnà torí ọ̀rọ̀ ọmọ wa náà ni abdulhasis adébọlá lọ́rọ̀ fi wá ní sí orí ọ̀rọ̀ ayélujára ní àkọ́kọ́ yìí nígbà tí à ń ṣe àṣàrò lórí ọ̀rọ̀ ọmọ wa yìí nítorí pé ó ń ká wa lára bó ṣe ń pẹ́ sí ní àhámọ́ tó yìí kò sì dùn wá nú àwọn ń wò pé kí làwọn tó ń fà á tó fi jẹ́ pé ó sàn pẹ́ níbẹ̀ ṣe ó ń pẹ́ níbẹ̀ ṣe ó ń pẹ́ níbẹ̀ ṣe wà ní tí èèyàn bá ń ṣe nǹkan kan ọ̀nà kan náà ní ọ̀nà kan náà tí èèyàn ò pààrọ̀ bí èèyàn ṣe ń ṣe nǹkan tí sì ń fẹ́ kí nǹkan náà ò yí padà irú nǹkan bí ò lè yí padà nítorí náà dàbí wá wò pé ọ̀nà wo fún lè gbé gbà bí ta ti wá ń ronú wá òkè. ọkàn ń bẹ tó ṣe a ti ṣe ara wa lórí ọ̀rọ̀ ọmọ yìí pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe ó ṣe kí àwa ẹbí àbí àwa kan nínú ẹbí pàápàá jùlọ èmi tí mo jẹ́ olórí ẹbí kí n ti ṣẹ̀wọ̀n ní ọ̀nà kan àbí ọ̀nà kejì ọ̀fẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ bínú ọmọ bínú bí o ṣe ká wa lára sí ni bí ṣe ká máa ìyá sì ń ṣe torí pé mò ń èmi náà ń wò ó wípé ah, àwọn ẹni yìí wọ́n ti ń gbìyànjú láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n dúró ti ẹni wọn yìí Abdulrasis Adébọlá láti ṣe ọmọ tiwa tí wọ́n sì ṣe náwó tí wọ́n sì ṣe nára ọ̀pọ̀ ká àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo siara tó wù ká ti ṣe ara wa ẹ dákun ẹ má fi ṣe ìbínú ṣùgbọ́n takọ̀ fẹ́ kájọ wò náà ni wípé nǹkan kan papọ̀ láàrin àwa méjèèjì ẹ̀yin oníṣẹ̀ṣe àti àwọn ẹbí nǹkan kan pa wá pọ̀ òun náà ni pé pọ́mọ ẹsẹ̀ máa jáde ní ayọ̀ àti fi ń ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ká kóra wa jọ papọ̀ kájọ iṣẹ́ yìí papọ̀ ní ọ̀nà tí a mọ̀ yìí pé ọmọ yìí lè gbà jáde torí kẹ́yìn bá wo ọ̀rọ̀ ọmọ yìí ẹ pé ọ̀nà ọ̀nà wọn tó lọ gbà jáde náà ni ọ̀nà ẹ̀bẹ̀ tá à ń sọ yìí ọ̀nà ẹ̀bẹ̀ tá à ń sọ yìí nìkan ló lè gbà jáde pápá àjọ tí wọ́n fẹ́ lọ́wọ́ àwọn kan nínú àwọn oníṣẹ̀ṣe yìí tí wọ́n ṣe pàtàkì torí láti gbàtọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ wọn àyẹ̀ wọn àgbò wọn àfi ọmọ wa ẹlẹ́nìgbà kọ̀ọ̀kan àwọn ni àwọn ìṣẹ̀ṣe assembly mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdòrò tì ẹ kú àfọmọnìyàn ṣe ibi tó ti wá ń ṣe tàfà kúrò lórí àwọn ìṣẹ̀ṣe assembly yìí mo rò pé ah, àwọn èèyàn yìí àwọn wàá tún yàtọ̀ náà àwọn ìṣẹ̀ṣe yòókù o tí wọ́n ń ṣàṣàrò lórí wọn wá wò pé òkè yìí ń tiẹ̀ ṣe pàtó ń pa wọn ó wá lọ sí orí Facebook òun wá mọ̀ ṣáàṣì fún wọn ìṣẹ̀ṣe assembly nígbà tí màá rí wọn mo rí wọn lórí Facebook nígbà àkọ́kọ́ lórí péjì wọn ni mo rí arábìnrin kan òun kì í fa òun kì í fa òdì méjì wá lè fa òdì méjì yìí ẹni tó bá dá irú fa yìí òní bẹ̀rẹ̀ òní tàn ó ń bẹ̀rẹ̀ fún ìdàgbà di ògbó kò dàgbà kò darúgbó fọwọ́ pa ewu ó sì fi èrè kejì òbí ìpè ẹni tó bá dá irú fa báyìí òdì méjì yìí ẹni tí òdì méjì ń sọ nìyẹn wọ́n sọ pé ifá òdì méjì yìí ó tún wá ń ṣe ìkìlọ̀ ẹni bá dá ifá yẹn fún ifá òdì méjì yẹn ń kì nílọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ máa rí àgbàlagbà fún ọ̀nà tí ifá ọ̀nà ìkìlọ̀ tó wà ní ifá òdì méjì nìyẹn irú ẹni tí a bá dá ifá yẹn fún kò gbọ́dọ̀ máa rí àgbàlagbà fún kò gbọ́dọ̀ máa bú àgbàlagbà kò gbọ́dọ̀ máa tẹ aṣọ àgbà mọ́lẹ̀ ah wọ́n ní subhanallah ifá yìí adájú pé ọmọ mi abdulaziz yìí ní yìí ń bá wí o ifá tí wọ́n sọ yìí o torí pé iṣẹ́ tí ọmọ mi mú láàyò gan-an nìyẹn kọ́ mọ́ bú àwọn àgbàlagbà tí ifá yìí sì kìlọ̀ wípé ẹni tó bá ń ṣerú èyí àti dàgbàdógbò rẹ̀ à ó lágbára ní ìkìlọ̀ tí odò fáìsọ odò fọ́ọ̀dù méjì yìí àwọn àgbàlagbà wa rí dáwọn ní ajẹ́ pé nǹkan kan náà ti ẹ̀jọ́ gbogbo wa ti ẹ̀jọ́ ń sọ àti kùránì àti bíbélì àti ifá nínú bíbélì náà wọ́n ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ ní orí ilẹ̀ ẹ̀rí pé nǹkan náà ni ifá yẹn sọ pẹ̀lú ohun tí bèlè sọ yìí kùránì náà sọ yìí pé ẹ wà kọ̀dà rọ́bùkà àlà táàbùdù ìlàhíyá wàbílẹ̀ wà á lé dáìní ìǹsànà ọlọ́run èmi mo ní ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àyàfi èmi ọlọ́run àwọn òbí méjèèjì wá dọ́wọ́ yín ẹ̀ máa ṣe dáadáa fún wọn. ṣùgbọ́n Rasulullah sallallahu alaihi wasallam ló wá jẹ́ kí yóò yé wa wípé ẹnikẹ́ni tó bá ṣe lọ bú òbí òbí kan tí ò kì í ṣe òbí rẹ̀ rẹ̀ níbẹ̀ ti bú òbí rẹ̀ gangan ṣẹ̀rí báyìí nǹkan kan náà ni gbogbo mẹ́rin tájọ ń sọ tó wá jẹ́ pé nǹkan kan náà ni gbogbo ìmẹ́rin tájọ ń sọ báyìí jẹ́ ẹ̀yin ẹ̀yin mùsùlùmí àwa mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì àti ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀ rí pé ọmọ yìí ó ti ṣẹ̀ sí ìwé mẹ́tẹ̀ẹ̀ta ọmọ wa yìí ó ti ṣẹ̀ sí ìwé mẹ́tẹ̀ẹ̀ta ó ti ṣẹ̀ sí odùwòfá òdì méjì yìí àkọ́dún tó méjì òdì méjì wọn sọ yìí ọmọ yìí ti ṣẹ̀ àkọ́dún tó gbélé ọmọ yìí ti ṣẹ̀ àkọ́dún tó koran ọmọ yìí ti ṣẹ̀ ẹni tó wá ṣẹ̀ ṣẹ̀ wàá mọ̀ pé tó yẹ ká ṣe ni pé ká bẹ àwọn tó ṣẹ̀ ká lè wá bá bí ọlọ́run náà bá yẹ pé ẹbọ náà lẹ́ sì bá rú lẹ́ bá gbé tí gbogbo ẹ̀ṣẹ̀ yìí tó lóun òfin ní fi bí. ẹ̀jọ̀ mo rò pé ọ̀nà tó yẹ ká gbà rèé ọ̀nà tó yẹ ká tọ̀ rèé nítorí náà ẹ̀yin bàbá wọ ẹ̀yin bàbá wà ṣẹ̀ ṣe ẹjọ́ ẹ̀dàkùn tó lọ pàápàá jùlọ ẹ̀ṣẹ̀ ṣe assembly torí mo rí mo rí dájú wípé ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀ stand out nínú àwọn ṣẹ̀ṣẹ̀ yìí láti jọ́ tó ti bẹ̀rẹ̀ kọ́ọ̀tù yìí òṣìṣẹ́ táàkiri yìí ń bẹ̀ òṣìṣẹ́ táàkiri yìí ń bẹ̀ òṣìṣẹ́ táàkiri yìí ń bẹ̀. pé torí pé tó wà lára àwọn tí wọ́n fi lọ bí bàbá òkúta gidi wọ́n ta sí wàá mọ̀ pé ọmọ yìí ti sẹ̀ yìí ẹ̀ bá yẹ kó wọ́n jọ pẹ̀lú sọ̀pọ̀sọ̀ náà kan ká bẹ àwọn tí ọmọ yìí sẹ́ ẹ̀ ká sì bá ọmọ yìí náà wí kó má ṣe bẹ́ẹ̀ mọ́ kẹjọ́ ó sì tán àwọn afáàní wọn láwọn òbínú mọ́ wọn láwọn òbínú mọ́ ṣùgbọ́n ìṣe sí àwọn ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ má bínú ò ṣe sí yín ó dàbẹ̀ ní pé ẹ fẹ́ kí ọmọ yìí ó tọrọ àforíjìn bó ṣe ń rí nìyẹn bó ṣe ń bó ṣe ń rí lójú tiwa nìyẹn pẹ̀lú bá a ṣe ń fẹjọ́ falẹ̀ tá à ń fẹjọ́ falẹ̀ yìí níta ẹ̀ka kàn sí lọ́wọ́ kan kankan àti lọ́ọ̀yà o àti àwọn ẹbí o àti ẹ̀yin ó ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin èèyàn rẹ o gbogbo wa kàn pa kan káṣí kankan gbéra ńjọ́ kan káṣí lọ́sọ̀ bá àwọn àbúrò àwọn ọ̀ṣọ́ pé dábìlì lójú kó máa fọmọ yìí lẹ́nu tí wọ́n ń retí náà nìyí kò jù bẹ́ẹ̀ lọ ká ṣẹra wa ká ṣẹra wa ká tọrọ àforíjì wọ́n á sì foríjìn wá pàápàá jùlọ àwọn àfáà ti dá fi dá wa lójú wọ́n ti pé àwọn máa foríjìn wá nta kan fẹlẹ̀ yìí pé kọmọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀bẹ̀ kó má ṣe padà sísè ẹsẹ̀ yìí mọ́ ọba parí ńlọ́ọ̀ náà ń béèrè nìyẹn ọlọ́run náà ń béèrè nìyẹn onímọ̀ yìí yàgò alùláhù anazabakun ń sàkáyìtò wọn hàmọ́ntún nàlhàzà kàrànhàlìmọ̀ ó ní kí mo fẹ́ mọ̀ fìyà jẹ fún kí dèmi ọlọ́run fẹ́ máa fìyà jẹ yín fún tẹ́ ẹ bá ti dúpẹ́ tẹ́ ẹ sì mú orí tóun tọpọ ọlọ́run tó ń bèrè lọ́wọ́ wa nìyẹn tó lọ́n béèrè nìyẹn kò bèrè jù bẹ́ẹ̀ lọ bí yàn ṣe lọ́n gan tí ò tọrọ àforíjì ọlọ́run ní forí jìn àtọ́wọ́ abúrọ̀bọ̀ sí èèyàn gẹ́gẹ́ bí yòó ń tà àṣìṣe tá kà ní inú ọ̀dùnfà e, e, òdì méjì yìí tí wọ́n sọ yìí ìpè ẹni bá fẹ́ dàgbà tó fẹ́ lùgbọ̀ láyé ìfà yẹn kìlọ̀ fún rẹ̀ níbẹ̀ pé iná sọ pé bọ̀wọ̀ fún pẹ̀lú bàbá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ̀ lórí ilẹ̀ Kùránì sọ yìí pé àwọn òbí rẹ méjèèjì wọ́n dọwọ́ rẹ àlùsí sọ pé àwọn òbí méjèèjì sọ yìí kìí sáwọn tó bí ọ̀hún nìkan gbogbo ẹni bá ti tójú ọ lọ òun ni òun sọ nítorí náà ẹ ká rò báyìí ìyá àdùkú ní èrò nítorí Ọlọ́run ẹ ká bọ́mọ ẹ̀bẹ́ bẹ̀ ní ọkọ̀ tí ń pẹ́ jù ń bẹ́ nítorí Ọlọ́run ẹ jọ gbogbo bí wọ́n bá ti sẹ̀yìn ẹ dákun ẹ̀ kò rí jèmi náà ẹforíjì èmi náà ara ọmọ ló ń ta mi ẹforíjì mi dákun ẹ jẹ́ àjọ pàwọ́ pọ̀ abọ́mọ yìí bẹ̀bẹ̀ lọ́wọ́ kàn wọ́n sì fi ilẹ̀ ó ti ń pẹ́ jù bẹ́ẹ̀ nítorí ọlọ́ ó ti ń pẹ́ jù bẹ́ẹ̀ dákun ẹ ṣàánú wa ẹ dákun ẹ ṣàánú wa. ẹ̀yin ènìyàn wa ẹ ti bá a gbọ́ àlàyé lẹ́nu ọ̀dà mú níbẹ̀ yẹn wọ́n ní àwọn wọ inú <laughs> ìṣẹ̀ṣe fọ́rọ̀mù àbí ìṣẹ̀ṣe pílátífọ̀mù àwọn rí pé wọ́n dá ifá lọ́tún wọ́n dá ifá lọ́sì. Si ṣé ẹ ti wá gbàgbé à ah, ń sọ fún yín pé ìṣẹ̀ṣe làgbà bọ̀dá mọ́mọ́ nì gbogbo nǹkan tẹ̀yìn sọ lákọ̀ọ́kọ́ yẹn ẹ mọ gbogbo nǹkan tẹ̀yìn sọ yẹn mọ ṣùgbọ́n nítorí pé ẹ̀yin náà ti bá wọn gba ẹ̀sìn ẹ ò fẹ́ wá jẹ́ ẹ fẹ́ wá pọ́n ìṣẹ̀ṣe lé mọ́ ìṣẹ̀ṣe làgbà kò sí bí a ṣe fẹ́ ṣe tí a fẹ́ fi ọwọ́ pa ìṣẹ̀ṣe rẹ ìṣẹ̀ṣe ò dẹ̀ lè parẹ́ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀bẹ̀ eléyìí tí ẹni kí wọ́n parapọ̀ mọ́ yín kí wọ́n wá bẹ̀bẹ̀ náà ṣèbẹ́yìn náà ti rí i ẹ̀ ń bú oníṣẹ̀ṣe ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ẹ̀ ní yorùbá bọ̀ wọ́n ní àgbájọ ọwọ́ báyìí la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí ṣùgbọ́n ẹ̀yin ń ṣe lákọ̀ọ́kọ́ bíi pé ẹ̀yin nìkan ẹ ti ń bú wọn kí ni lọ́ọ̀yà tí wọ́n gbà ẹ wọ́n kú ìnáwó wọ́n kú ìnara owó wo ni wọ́n ná ṣe bẹ́ẹ̀ náà ti wá padà rí bẹ́yẹn ẹ ti wá padà rí kò sí ẹnìkan ní gbogbo oníṣẹ̀ṣe tí wọ́n sọ wípé bí Tani Olohun ṣe wà nínú àhámọ́ ló dùn mọ́ àwọn nínú kó bọ́ kúrò níbẹ̀ náà ni nǹkan tí ó wà lọ́kàn oníkálukú ṣùgbọ́n ẹ ti wá rí ibi tí ọ̀rọ̀ kù sí báyìí àwọn tẹ́ ẹ sọ wípé ẹ ń bẹ̀ ẹ ń bẹ̀ ẹ bẹ̀ lójoojúmọ́ ọwọ́ wọn náà ló padà kù sí torí pé lẹ́yìn ìgbà tí wọ́n ti yanjú ẹjọ́ ti bàbá Òkútagidi àti ti Lábìbò Lágbàjì ẹ̀yìn ìgbà yẹn lẹ gbọ́ pé wọ́n ní àwọn association kan wọ́n lọ kó ẹ̀sùn wọ́n lọ kó ni wọ́n kó lódindi tí wọ́n ṣèwà gbé ilé ẹjọ́ lọ wípé ẹ̀sùn tí eléyìí táwọn ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí máa gbé kéèsì ẹ̀ dìde lélẹ́yìí wípé ó jó kùránì ẹ̀gbọ́n ta ni ọlọ́run olórí ẹbí àgbàlagbà sí ni yín yorùbá ni yín <laughs> ẹ wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí à ń sọ fún wa wípé ní wọ́n nàìjíríà gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí emefiele wọ́n ti grant bẹ́ẹ̀lì ẹ̀ o nínú wọn nàìjíríà yẹn náà ni ẹ̀gbọ́n ta ni ọlọ́run ṣé ẹ ti gbọ́ wípé wọ́n ti grant bẹ́ẹ̀lì emelemelemefie emefiele kí ló wá ṣe ta ni ọlọ́run kí ni ta ni ọlọ́run wá ṣe nínú wọn nàìjíríà constitution kan yìí náà ni wọn wá ní ìjìyà wà fún ẹni tó bá sun kùránì <laughs> ẹgbọ́n ta ni ọlọ́run wọ́n ní òkè kúra yá o gbogbo oníṣẹ̀ṣe wọ́n ní kí gbogbo oníṣẹ̀ṣe gbéra dìde báyìí ká lọ bẹ̀bẹ̀ o ní òkè kúra <laughs> ẹ̀yin lólùfẹ́ wa ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára wípé gbogbo oníṣẹ̀ṣe bọ̀dà múmúnì ti bọ́ síta o wípé ká wá lọ bẹ̀bẹ̀ wá o ẹ̀bẹ̀ náà ló kù báyìí tá a fẹ́ bẹ̀ wípé òkè kúrásì là ń lọ láti lọ bẹ̀bẹ̀ ẹ bá wa pín ètò yìí kó lè kan gbogbo àwọn oníṣẹ̀ṣe tó kù lára wípé ẹ̀bẹ̀ náà ní kí a wá lọ bẹ̀ báyìí bàdá mímú ní àwọn ará ilé wọn ti gbọ́ yín eré olùfẹ́ wa ẹ bá wa pín ètò yìí ẹ bá fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí gbogbo ọ̀rọ̀ tí bàdá mímú ní sọ báwo lẹ ṣe rí sí kí ni èròǹgbà titi yín kí ni òòye yín lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin a ní òye ni àgbà máa ń wò ẹ bá wa fi ojú inú òye àgbà titi yín ẹ bá wa fi gbé Elédùmarè á ràn wá lọ́wọ́ a ò ní ṣe lásán o Odùduwà á gbè wá ìṣẹ̀ṣe ò ní parẹ́ ìṣẹ̀ṣe làgbà ká pàdé lá.